المنتقم لما شاء من هذا الإسيان المتغيرين ما بأنفسهم أتم تغيير فهو القائم فوق عباده فهو العقيم الخبير المتصرف فيهم على الحكمة والتدبير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه من بريته اللهم صل عليه وعلى آله وصحبه أجمعين صلاة وسلاما دائمين متلاصمين إلى يوم الدين وسلم تسليما كثيرا أن عباد عباد الله فإني أوصيكم ونفسي بتقوى الله تعالى والابتداء عن الانتحار يعني أن يقتل الإنسان نفسه قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا أنفسكم إن الله كان ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا عباد الله قال وايدي في تفسير هذه الآية ولا تقتلوا أنفسكم أي لا يقتل بعضكم بعضا لأنكم أهل دين واحد وأنتم كنفس واحدة هذا قول ابن عباس والأكثرين وذهب قوم إلى أن هذا نهى عن قتل الإنسان نفسا <clears throat> ويدل على صحة هذا ما أخبرنا أبو منصور محمد بن محمد منصوري بإسناده عن عمرو بن عاص قال إتلمت في ليلة باردة وعنا في قسوة الداد الثلاث فاشتفقت إن اجتزلت أنعالك فتيممت فصلت الصبح فذكرت ذلك لنبي صلى الله عليه وسلم فقال يا أمر صليت بأصحابك وأنت جنب فأبرته الذي منعني من الاكتسال فقلت إني سمعت الله يقول في قوله تبارك وتعالى حيث قال الله ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما فذلك رسول الله صلى الله عليه وسلم فلم يقل شيئا فدل هذا الحديث على أن أمر تأول هذه الآية إلى كنفسه لا نفس غيره ولم ينكر ذلك عليه النبي صلى الله عليه وسلم قوله ومن يفعل ذلك كان ابن عباس يقول الإشارة تعود إلى كل ما نهى عنه من أول سورة إلى هذا الموضع وقال قوم الوعيد راجه إلى أكل المال لذاته وقتل نفس المحرمة وقوله تعالى أجوانا وظلما ما أجوان أن يدوى ما أمر الله به وكان ذلك على الله يصير أي أنه قادر على إيقاع ما توحد به من إجعال النار فنعوذ بالله من ذلك وعن جندب بن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال كان فيما كان قبلكم رجل به جره فجفها فأهف سكينة فأس بها يده فما وقع دم حتى مات قال الله تعالى بادرني عبدي بنفسه حرمت عليه الجنة الدعاء اللهم إنا نسألك بأن نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يا منان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم نسألك أن تجعل عمل هذا وما بعده ام عمل وطمأنينة ام علم نافه وعمل صالح عمل نصدق به علينا نعمك وترزقنا شكرها عمل تسلم به ولاة أمورنا ورئياتنا عمل تيسرنا فيه للهدى وتيسر الهدى لنا إنك جواد كريم رؤوف رحيم وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين àmín adá ọpẹ́ fún ọlọ́run bákan náà tọrọ àlékún kí ọlọ́run àti ọlá rẹ̀ fún ẹni nínú jùlọ òjíṣẹ́ náà níbi wa Muhammad ẹni tó sọ yí pé iṣẹ́ tí olúwa ọba rẹ̀ fi rán ọkàrí gbogbo ayé pátá. òun nìkan náà lolúwa ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn òjíṣẹ́ yòókù ẹnu ìletò wọn ìlú wọn àwọn èèyàn wọn lọ́lọ́run rán wọn sí gbọ́ngbọ́ fẹ́ràn afẹ́jọ́ ẹ̀dá Muhammad lọ́lá ọlọ́run ní gbogbo ayé làwọn ọ̀sẹ̀ o ààrẹ náà là ń gbọ́ yó kò síbi tí wọn ò ti ní gbọ́ pé ànábì Muhammad ní gbogbo abẹ́ sánà ni yóò wà wà kí ọlọ́run kọ́ máa bá àwọn sàábà kìrà gbogbo ẹni tó bá tún pe ní sọ́nà ọlọ́run gẹ́gẹ́ bó lọ́n ṣe fi náà lẹ́yìn náà àwọn àgbà tí wọ́n lórí pa yìí àwọn olùkọ́ àgbà ọlọ́run bá ní ṣàlékún òkè fún wọn bá ní dáríjì wọn àti gbogbo àwọn tí ìrẹ ọlọ́run yàn tí wọ́n jọ jẹ́ alájọṣiṣẹ́pọ̀ torí pé ọlọ́run nìkan òun nìkan ṣoṣo ló lè dá nǹkan ṣe o bá a ṣe ròyìn ànábì wa mọ̀ọ́mọ̀ gíga àgbàlá àwọn sàábẹ́ lọ́lọ́run ti fún un lágbára kí lẹ́nìkan lè dá sí àwọn lárúbáwá wọn ní yàrá wá ìlú lábùsọ pípù wọn lọ́wọ́ kò lè pàtẹ́wọ́ bọ́ọ̀ bá sì lè fi pàtẹ́wọ́ náwó rẹ kó fi pàtẹ́wọ́ káàdì kò lè ṣeé ṣe àwọn kan lọ́wọ́ wọn yàn tí wọ́n máa bá ẹni ọlọ́run bá tó bá gbé dìde ṣiṣẹ́ pọ̀ bọ́lọ́run ti ṣe báwọn òjíṣẹ́ nu àwọn àpá wa ní ọlọ́run sì pẹ̀lú wọn. ọ̀pọ̀lọpọ̀ náà àwọn olùgbà wọn ṣiṣẹ́ àwọn náà ti kọjá sọ́dọ̀ ọlọ́run àwọn tó kù á náà jáwa ní ògbólẹ̀ rẹ̀ ẹnìkan àgbáyé lọ́gbọ́ tó di ẹ̀gbáyé lọ́nà gbé ayégo ò ní gbà ní gbà rẹ̀ ti ṣe fún wa tó ẹ̀yin wa ẹ̀yin olùgbà wa. ohun tí ó túbà ń bá wa sọ lónìí òun náà ni ẹ̀san tí ń bẹ fún ẹni ọba ṣekú para rẹ̀ tọ́wá kí òsì láti àná nígbà tí wọ́n ròyìn tán wọ́n fi kún wípé ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án gbogbo àgbáyé ni wọ́n ń sọ̀rọ̀ lórí kí wọ́n ṣí àwọn èèyàn lọ́wọ́ láti máa ṣekú para wọn àwọn ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mí o ẹ wá wojú ọlọ́run ti gbé kalẹ̀ ló fi jẹ́ pé àlùkùránù ọ̀rọ̀ ọlọ́run ni òun lò fẹ́ lọ sí nǹkan kan ò lè yí padà kò sí nǹkan kan tọ́láwọn mẹ́nubá sálùkẹ́ àmì èdè gbogbo ẹ̀ ní kùránù sọ ọlọ́run sọ yìí pé mẹ́fà bá ti náà fílíkì tábìlì ìṣòyìn ohun tá àbá tí ìmàlà àti ìmà tí àbá tí ìfiṣẹ́ ètò pé kọ́kọ́ ádámù ọ̀mà ó sí nǹkan kan bá lè ṣàwádìí ẹnu kọ̀ọ̀rà lọ́lọ́run mẹ́nu bá ẹ wọjọ́ ló ti mẹ́nu bá ẹnu pààrà yìí rárá yóò tó wá lọ sọ ní ìsìn pé àwọn yan àwọn ṣe àdáyanrí ọjọ́ kẹwọ oṣù kẹsàn-án wo ní gbogbo ọdún kí wọ́n máa báwọn èèyàn sọ̀rọ̀ pé wọ́n má para wọn ẹ wọjọ́ ọlọ́run ti sọ. So.

ní ọ̀pọ̀ àyè lọ́lọ́run ti sọ mẹ́ta ẹnìkan náà ṣekú para rẹ̀ márùn rẹ̀ pin tó ti rọra rẹ̀ pin tó ní kí ló tún ṣe láyé ọlọ sinmi lọ́run á sinmi pa ìyá gbére ọlọ́run jù sí wọ́n gbọ́ bá parẹ́ kí parẹ́ ṣiṣẹ́ wọn lọ sọ̀dọ̀ ara rẹ ni tó fi ro rẹ̀ tí ò lè dáa ọlọ́run ni a máa para yẹn sì torí sí ẹni tọ́rọ òun lọ́wọ́ nígbò fẹ́ ṣẹ̀dá yín àbí ọlọ́run ọ̀lọ́ ta ló tó dá tó fún ọlọ́run lọ́wọ́ ń gbọ̀ dá wa ti sọ̀rọ̀ níbẹ̀ débi náà o.

tọ́wọ́ pé ìwàláyé rẹ ni ó wúlò fún ọ ló tí ó di ọ̀gbádùn tọ́wọ́ yá lọ́rùn tọ́wọ́ yá pé lórí àdánwò yìí ó ní ọ̀dà mọ́ ẹ̀mí ẹ̀ sọ́dọ̀ ó ti ti sí lọ́rùn àwọn ọjà fúnlámọ ní ọjà fúndóòlà bóńsì ẹ ti wá rí bẹ́ẹ̀ wá ṣe fún para rẹ ọjà rọ̀ náà. sọ fún nínú sẹ́ẹ̀tì nìsọ́ọ̀yì láti àyà ẹ̀kọ́kàndínlọ́gbọ̀n sí àyà ọgbọ̀n géere lọ́dọ̀ rẹ̀ ní wàlẹ́ àbíkọ́ mọ́ rọ̀ yìí máa. ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا aláwọ̀ tọ́lá ń gbé kalẹ̀ láyé kókọ́ máa darí wa nìfọ́ra ọlọ́run ni wà lábẹ́ kìtìlú ẹ̀mùsàkùn ẹ̀mùsẹ̀kù para yín. má pààyàn mọ́ sì parẹ́ torí pé náà láàká nàbí kò mọ́ rọ̀hí má ọlọ́run ọba ayíjá láàánú fún yín ìlérí ọlọ́run á sì lérí rẹ̀ ó fi tì lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run wà máa ń yẹ fẹ́ lídẹ́ẹ́líkà ẹni ọba ṣekú pa ọmọnìkejì rẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ tí ìṣe ìtòwọ́ ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ tàbọ̀ para rẹ̀ gángan. ó ní wá náà wà nílì mọ́ lẹ́ni tó kọjá àlà fúnra rẹ̀ tó tún ṣàbòsí ọlọ́ni ẹ̀dùn nínú hmm. ìbànújẹ́ nu ọlọ́ni wọ́n fi ìbànújẹ́ dùnú ọlọ́ni bàbá ọ̀pá ọdún sí ní ìnára ọlọ́ni ẹgbẹ́ ẹjọ́ ṣe bẹ́ẹ̀ tó pààyàn ní ẹ̀mí tọ́láwọn òṣèlẹ́kọ̀ọ́ kẹ́ẹ̀pá tàbí ó ṣekú para rẹ nígbà míì ni wọ́n tẹ̀lé sí ọ. ọlọ́run ni ẹtìtọ́ létí fún ọlọ́run ó múrú ẹni bẹ́ẹ̀ wọnú ah, náà ọlọ́run parí àyà ọlọ́run wà ká náà láàlè kà àṣẹ ìrọ̀ ọlọ́run kò wọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ òun kí lọ́lọ́run ò lè ṣe ń dá ọlọ́run ó ṣe fún wa. àyà yìí ọ̀pọ̀ lọ́wọ́ àwọn kan ní bẹ́ẹ̀ ni nígbà tí ìbá ṣe ọwọ́ rí pé ẹnu ayé yìí ohun tó ń tọ́ka sí gan ni pé má para rẹ ìwọ kọ́ ṣẹ̀dá rẹ ohun tó wá sọ fún ni pé tí ìtumọ̀ fi wọlé wọ́n wá amúrò múnú àásì ó wá ń sọ fún àmẹ́lì mọ̀ọ́mà sọ́là ó nílẹ̀ mọ̀ọ́mà ó lóun lálàá àlàtọ́kùnrin máa ń láhùn wípé òun gbóbìnrin ṣàṣepọ̀ àlàájá ọmọkùnrin ni àmì sí ní pọ́mọkùnrin bàlágà bó bàlágà tẹ̀lé òfin lè máa lá lọ bẹ́ẹ̀ ó lóun lálàá pé òun báyàwó òun ṣàṣepọ̀ nǹkan sì jáde lára àwọn ó wá jẹ́ òru tí ó tútù mọ́. Ah! tó tútù náà lágbára àwọn tí wọ́n máa ń lọ sílẹ̀ wájú wọn mọ rírì òtútù ń bò mí ọyẹ́ àánú ọlọ́run là ń lò lọ́dọ̀ wa ní. Ah! tó yẹ pé ní ara wọ́n tó dúdú mú òun sì járábà o sì nílẹ̀ máa mú. kan omi gan ìnira ni fóun dépò pé ọwọ́ wọn omi sára bá jẹ́ wọ́n bọ̀ àlùkì àmọ́ ẹ̀kọ́ mi o o òun bá kírun àṣùbà fáwọn jẹ̀mọ́ ṣùgbọ́n òun lè mú mẹ́ra ó ń ṣe ọlọ́run bẹ láyé àlẹ́ Muhammad ń bẹ láyé ẹni tọ́lọ́ ń ṣe látọ̀nà wa ọlọ́run bá lọ sọ fún un pé eré ó ṣe ọlọ́run ó ń tọ́ sọ̀rọ̀ sí ìrẹ́ o òun kírun jánábà o òun sì ṣe lè mọ̀ọ́mù fáwọn èèyàn jánábà ló ń fi ara lọ́yà mọ́mù lòún ṣe. ọlọ́run ní kí ló wá dé ó ní tó dé ní pé òun sùn lálàá sọ̀rọ̀ pé àlá ó yàtọ̀ sí ní téèyàn máa máa ṣe tó wáyé pé ní tó fojú lẹ̀ ní pé ọgbẹ́ báyàwó ẹ̀ ṣàṣepọ̀ ó ti ó ti fojú omi tó lò o tó bá ṣe ṣùgbọ́n àlá òun káà máa fẹ́lẹ̀ ní ọlọ́run bá lẹ́là ní nǹkan ọmọkùnrin wá jáde lára àwọn tó tún yìí kò ń dáná já nọ́mbà òtútù sì mú òun òlè fomi kára ọlọ́run sọ nínú pé pé wà náà lọ a ó níbi ọlọ́run ti sọ pé iná ńlá káàna àbíkan mọ́ ọ̀rọ̀ ìrìnà ló ń bá wá lu aya ńlá wọ́n bá mọ̀ para àwọn oníṣìn wọn ọmọ ní bá ìrọ̀lú ọlọ́run pàdé nígbà ọlọ́run ti àwọn para wa òun o fẹ́ para o ó ní ntọ́pa nù tó ń yá aṣoṣo táyà náà ìrẹ́ mọ̀ọ́mà ere o bàdọ́ ìkàrọ̀ láì sínú pẹ́ẹ́. Ọlẹ́ni, àwọn ìrẹ́rìn kàkàkà o nígbà yóò mọ̀ ọ̀pọ̀ ọ̀rẹ́rìn pé ojú yóò tù ká bá sínú pẹ́ẹ́ ìgbà à ọmọ ọmọ káre àṣọ ọjọ́ àgbáyé ń tọ́lá ohun tó bá ànábì ọ̀sọ̀rọ̀ kankan mọ́ lẹ́yìn ẹ̀ àìsọ̀rọ̀ mọ́ lẹ́yìn rẹ̀ ọ̀pá àti ọ̀pá àti tí ọ̀gbá ti tọ̀nà ẹ̀kan náà ni wọ́n pé ọyá ọ̀dọ́rùn ẹ padà kò wí bẹ́ẹ̀ ó pé ọlọ́run sì ni àwọn wa tọ́ ọ bá lo omi lóòótọ́ rẹ o sì ní bọ́lọ̀ dáadáa àmọ́bi lẹ́yìn òdìpọ̀ bẹ́ẹ̀ torí náà ọ̀rọ̀ ń ṣe wá àti fúnra àkùránù ló ti sọ wọn gbàdúgbò lọ gbàgbọ́ lọ́wọ́ arákùnrin kan aláàmì ló tún sọ lẹ́yìn fún wa o Abdullahi yóò ọmọ Abdullahi lọ́gbà wa ọlọ́nàbì sọ pé nínú àwọn ẹni ìṣáájú arákùnrin kan bẹ́ẹ̀ ojú táǹpẹ̀ lè gbò ó mú lọ́wọ́ kò wá tètè san

bàdàrà ní àbùdí ìbìnàmùsì yìí ẹrú òun sì kánjú wá báwọn tóun ò tí wọn pa torí náà ẹ̀yin jẹ́rìí sí àlámùtò àlẹ́ ìnìjà mẹ́ta wíwà ìjẹ́ náà ń déèwọ̀ fún gbogbo eléyìí ń kọ́ wa pé gbogbo ọ̀rẹ́ wa ọlọ́run ní káfíńtì anábìyí tó gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta téèyàn ti para rẹ̀ nípa pé ìrànà ló ṣẹlẹ̀ sí ọ kí ló ṣẹlẹ̀ sí ọ tágbára ọlọ́wọ̀n ọ̀ká ìgbésí ayé ò lè máa lọ gbọ́nà lórí nǹkan kan ṣoṣo bí nira bá wà ìbẹ̀rẹ̀ tó ń bọ̀ wọ́n sọ fọ́nà kí ni ò lè ṣe àlàfo ká síjú òkè ká sí wọlẹ̀ ọ̀pọ̀ àkàrà rẹ̀ ń lè yí padà ètò ti dá nínú ọ̀ràn wa ọlọ́run mọ́ ìyípadà sáìdá ọ gbogbo bí ọ̀ràn wa kù sí ọlọ́run àbẹ̀ ọni lára òṣèjú náà bá ní yípadà sí dáadáa wá àṣìlélẹ́yìí o márùn rẹ̀ pin o sọ́dọ́ ọmọ tó sí ọ ṣàlàyé pé ẹni rọra rẹ̀ máa ń kọ̀ dọ́là náà ṣàwọ́ bí tó mú ọ̀bẹ tàbí rin nígbà tí ó sí yẹn bẹ́ẹ̀ tẹ́ ṣẹlẹ̀ ní nǹkan pé tí ṣe láyé anábì ẹni ní mẹ́ríkà àtọ̀là máa gbà ó ní fàájì dátùhù fi yájì yìí يتوجه بها في بطنه ó ní ọ̀bẹ náà tẹ́lẹ̀ ìwà ti ń bọ́ ọmọlẹ́ka sàbáníà wọ́n sì gbé ọ̀bẹ jáàmù ẹ̀mọ́ wọ́n gbélé lọ wọn ni ọya máa fi túra ń fún kò sì kú mọ́ ndí ọ̀sẹ̀lẹ̀ tí ọyẹ kó kú yóò sì máa túra ń fún wọn ó tún máa bá kì í sí gbére yóò sẹ́nu ọ̀nà kí ló fẹ́ parẹ́ sí ìwọ́pọ̀ dára rẹ̀ ọlọ́run ni ọ tẹ́wọ́ sí i. bákan náà wà máa ń tọ̀dọ́ lẹ́nu sáwù bìsúnmi fàṣúnmù ó fi yádìí fi nari jahannama khalida muhallada fi abada ọ̀nà kejì ẹni ọba fún ẹ̀ ní nǹkan jẹ lọ́dọ̀ ní àmọ́ ṣe bẹ́ẹ̀ yóò tilẹ̀kùn mọ́ ní aníkìlọ̀ tó nítorí pé nǹkan kan ṣẹlẹ̀ sí ọ tó rọra rẹ pín tó gbé ọ̀ràn rẹ fọ́lọ́ lọ́rùn tí ẹ̀mí ẹ̀dá ti ń bọ́ irú wọn náà ni àwọn sàgbáníyà àwọn ọ̀pọ̀ ọlọ́run lọ́nu jẹ́ àná náà máa múlí àti fún àtẹ̀dọ̀ máa wálẹ̀ máa ó sì máa bá kó sí. àbàdà kó lè sọ́ra rẹ kó lè bọ̀rẹ́ ẹmọ lọ ṣé nítorí pé òwò dojúrúmọ lọ́nà lọ́pàá rẹ ìwọ nìkan ni ní ọkọ̀ ṣẹlẹ̀ sí mi àwọn èèwọ̀ ló ní lónìí sí bá a bá lọ́sọ̀ lọ́dọ̀ ọ̀nà kẹta wà فقتل نفسه فهو ينسل في النار جهنم خالدا فيها أبدا ẹni ọba rọrọ ẹ̀pin tó gorí òkè lọ́gbà tí ò sí yàn bẹ́ẹ̀ lóru tó bẹ́ tó mọ ọrùn wálẹ̀ tó ń bá fi lọ kú pé kí lóun ṣe láyé yóò ṣe pé wọ́n sinmi láti kí á mọ̀ bẹ́ẹ̀ mẹ́rẹ̀ bá ti ń bọ́ irú òkè náà ni wọ́n fi ná yá àná máa iná wọ́n fi ṣe òkè fún wọ́n máa gbé sókè kó kọ́ máa yé bọ́nu já àná wọ́n tó máa gbé sókè á lè dá àbàjá nítorí náà ẹ ẹnì kọ̀ọ̀kan wa ibi tó bá kù sí ọlọ́run ọba ní ṣàtúnṣe ẹ̀ èyí tó sì ti dá náà ràn wa ọlọ́run kò ní dojú ẹ orí o. àbáyọ̀nú ọlọ́run pàdé o iná ọlọ́run nílé ń tó bá ti bẹ́ẹ̀ yọ sí o àti wákàtí ìbẹ́lọ̀ a wà ní bẹ́ẹ̀ ní ọdún tuntun báyìí ó sì ti lọ díẹ̀díẹ̀ dákun ọlọ́run ọdún tá a bẹ̀rẹ̀ yìí ọ̀rẹ́ ẹnìkan kan wá ní o gbogbo bá ní ọwọ́ àṣọ oríire láyé سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين